ẹ káàbọ̀ ẹ̀yin aráalé o n tí mo fẹ́ fi hàn yín lénìí ó ṣeé ṣe kẹ́yìn náà ti rí rí ṣùgbọ́n fún ọ̀pọ̀lọpọ̀ tí eléyìí ṣe àjèjì sí ẹ farabalẹ̀ ẹ jókòó ẹ wá nǹkan fìdílé kí ẹ jẹ́ aṣàlàyé n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ n tó ń ṣẹlẹ̀ rèé ní mọ́tò tẹ̀ ń wò yìí àti ibi tẹ̀ ń wò yìí ilé alágbàfọ̀ ni wọ́n ń pè é ilé alágbàfọ̀ mọ́tò ẹni níbi tí wọ́n ti ń fọ mọ́tò ṣùgbọ́n kì í ṣe ibi tí wọ́n ti ń fi ọwọ́ fọ́ fúnra rẹ̀ ni yóò mọ̀ fọ́ra rẹ̀ ẹ̀yin náà rí gbogbo ohun tí ń ṣe wúlẹ́wúlẹ́wúlẹ́ ní ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ méjèèjì àti ní orí mọ́tò òun ó dàbí ìrùkẹ̀rẹ̀ tí ọba máa ń lò ṣùgbọ́n eléyìí kì í ṣe ìrùkẹ̀rẹ̀ ọba eléyìí ó tóbi dáadáa ó sì nípọn tó jẹ́ wípé yóò fọ gbogbo mọ́tò tinú tẹ̀yìn gbogbo ìdọ̀tí tó bá wà lára mọ́tò lákọ̀ọ́kọ́ ọṣẹ ni wọ́n á kọ́kọ́ fi sí mọ́tò yìí lára ẹ lè rí mọ́tò yìí dáadáa tí ohun tó ń fọ̀ tó bá ti fọ̀ tán tó kúrò ní ojú rẹ̀ bóyá ó mọ́ tàbí ò mọ́ ṣùgbọ́n tí ìrùkẹ̀rẹ̀ tí ń fọ̀ ìrùkẹ̀rẹ̀ ńlá ẹ̀ bó bá ti gòkè lọ tó kúrò lórí rẹ̀ tán ẹ rí kíní tí ó wá sàlẹ̀ hùn ó wá bomi sàn ni bó bá ti ti bomi sàn tán bí ṣe ń bomi sàn náà ní gbẹ́ẹ́ bí ṣe ń bomi sàn ní ń fa afẹ́fẹ́ sí ẹrí pé léyìí ti fọ̀tọ̀ ṣùgbọ́n ẹ mọ́ ìlọ o afẹ́fì mi hàn yín afẹ́fì bí kíní nǹkan ṣe ń múùvù bí ṣe ń rìn lọ tí ń rìn bọ̀ afẹ́fì hàn yín léléyìí tó ṣẹ̀ dé yìí ìyẹn mọ́tò funfun tẹ̀ ń wò yìí ẹ rí i wípé ó kọ́kọ́ ń fọ́n ọṣẹ sí lára ni a sùn fọ́nrán a sùn mójú yín nísìnyí tẹ́ẹ̀ rí àwọn kíní funfun funfun ẹ̀ ń lẹ́ ń wò ó lára àwọn gíláàsì rẹ̀ bí kinní ẹ́ńjìn ńlá ti ń fọ́ bí ṣe ń kọjá lọ ti ń kọjá bọ̀ torí wípé mọ́tò òun ojú kan ni mọ́tò yẹn wà ní tiẹ̀ ṣùgbọ́n kinní ẹ́ńjìn ti ń fọ́ ń kọjá lọ ń kọjá bọ̀ ni kí àwọn búrọ̀sì ńláńlá òun ìyẹn àwọn kinní bí ìrùkẹ̀rẹ̀ ńláńlá tẹ́ rí lẹ́ẹ̀kan kó tó di wípé wọ́n sọ̀kalẹ̀ wọ́n mọ̀ fọ́ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ èyí tí ó fọ́ lórí èyí tí ó fọ́ ní ẹ̀gbẹ́ méjèèjì èyí tí ó fọ́ níwájú fọ́ lẹ́yìn yóò kọ́kọ́ fi omi gbóná omi gbóná tó lọ́wọ́rọ́ yóò kọ́kọ́ fi fọ̀ ọ́ kó tó di wípé àwọn kinní ńláńlá òun bíi búrọ́ọ̀sì bíi kinní ìrùkẹ̀rẹ̀ ńláńlá òun yóò wá sọ̀kalẹ̀ wá yóò mọ̀ fọ̀ ọ́ ó gbọ́dọ̀ kọ́kọ́ fọ́n omi sí ọṣẹ náà lára kó kọ́kọ́ fomi fọ̀ ọ́ bí ìgbà téèyàn bá ń fi pírẹ́sọ̀ tí fi ń fọ mọ́tò sẹ́rí bí kinní ṣe ń múùfù rè bẹ́ẹ̀ làwa náà ń lọ là ń bọ̀ bí ìlẹ̀kẹ̀ dì ká lè rí dájú wípé àfihàn yín dáadáa ntẹ́ wá ń wò ó ó sàn ó sì dáa ju kéèyàn mọ́ tọwọ́ bomi tàbí kéèyàn mọ́ tọwọ́ bọṣẹ lọ torí ọwọ́ ó jẹ ẹsẹ̀ ó jẹ ẹ̀ẹ́dẹ́yàn bá ilé fọ bíi mọ́tò méjì sí mẹ́ta ẹ̀tọ́ ráwa náà mọ̀ ń rí nígbà tá a wà ní nàìjíríà bí wọ́n ṣe máa ń fọ mọ́tò kò sì sí ẹni tí bá ń fọ mọ́tò tí ọwọ́ rẹ̀ ò ní jẹ o tàbí tí jomijomi ò ní jẹ lẹ́sẹ̀ ẹ̀ kódà ibi táwa náà mọ̀ ń gbé mọ́tò lọ nílùú nàìjíríà nígbà yẹn a mọ̀ rí bí ọwọ́ wọn ṣe mọ̀ rí a sì mọ̀ rí bí wọ́n ṣe mọ̀ de láìlọ́ọ̀nù mẹ́sẹ̀ kọ́ lè dáàbò bo ẹsẹ̀ wọn àtọwọ́ wọn ẹ ṣùgbọ́n òyìnbó ti gbọ̀rọ̀ gẹ̀jígẹ̀ àwọn ti lọ nínú tẹkinọ́lọ́jì bóyìnbó sì ti mọ́ ń ṣe nù tí ó bá máyé dẹrùn fún wọn ọ̀nà tí wọ́n gbà ṣe nǹkan tí ó fi tún dẹrùn ju tàtẹ̀yìnwá lọ ní àwọn òyìnbó máa ń gbà o ẹ jẹ́ káwa náà máa kẹ́kọ̀ọ́ láfíríkà ní gbogbo àwọn ọ̀nà tí àwọn aláwọ̀ funfun yìí tí wọ́n máa ń gbà ṣe nǹkan wọn àìmọye iṣẹ́ míì tó jẹ́ pà ń mú ṣe ní ilẹ̀ adúláwọ̀ tó jẹ́ pé a làágùn báyìí ni ṣùgbọ́n bẹ́ẹ̀ bá rí bí òyìnbó ṣe ń ṣe tiẹ̀ ìrọ̀rùn ló bá dé bẹ́ẹ̀ náà ni aláwọn iṣẹ́ míì tó jẹ́ wípé wàhálà tìpátìkùkù la máa fi ṣe tá a mọ̀ làágùn nídìí ẹ̀ ẹ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń yọ táyà fọ̀gànáìzà ṣùgbọ́n ẹ bá rí ibi tóyìnbó ti ń ṣe tiẹ̀ ìrọ̀rùn ló bá dé. òun náà lẹ́ ń rí òun bros ti ń bẹ̀rẹ̀ ẹsẹ̀ tiẹ̀ ó ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ tiẹ̀ bí ṣe ń fọ́ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ méjèèjì bá a ṣe rí nínú fọ́nrán tẹ̀kan bẹ́ẹ̀ ni ó mọ fọ́ ní òkè ni ó mọ fọ́ lórí torí ó gbọ́dọ̀ fọ́ gbogbo ẹ̀ yíká yípo ni yóò fọ́ gíláàsì eh, tó yí mọ́tò ká yóò fọ́ gbogbo wájú yóò fọ́ gbogbo ẹ̀yìn eh, tábà fọ́ tábà hùn ṣe wá rí tolómi déhùn abẹ́ táyà ni o gbogbo inú wíìlì eh, táyà ni o gbogbo ẹ̀ nìyí ó fọn omi sí tí ó fi pressure tí ó fi fọn omi sí ìdí tá a ṣe fi fọ́nrán yìí hàn yín ni wípé eh, orí ọ̀fẹ́ táwa ní láti rírù nǹkan báyìí níbi táwa wà yìí èmi ò mọ̀ bóyá rẹ̀ wà ní nàìjíríà o ṣùgbọ́n àwọn olórí wa náà àwọn nǹkan báyìí ibi tí àwọn business opportunities wà rèé ẹ ṣùgbọ́n question tá a kọ́kọ́ bìra wa ni pé ṣé iná electricity wà ní nàìjíríà tó lè ṣiṣẹ́ yìí